وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wọn àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين lẹ́yìn ọpẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà bákan náà ànábì muhammad sallallahu alaihi wasallama ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà tún ni bákan náà ń bẹ ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn ẹ̀dìgbésí ayé rọrùn bí ọlọ́run kó jọ ọ́ kó mọ́ṣẹ́ àtúbọ̀ ṣe fẹ́ ní kankan wa akíra kábọ̀ lé sórí ètò wa yín ìpè òdodo àdàbí ọlọ́run fún àwọn ìyá tí wọ́n ṣe olùbọ̀wé ètò yìí àlékún dáadáa ọlọ́njọ́ mọ́ṣà tí bàbá ṣe fún wọn. Fresh FM náà láwà tẹ́ ti ń gbọ́ wa àfi ọlọ́run bá kó jọ ọ́ iléeṣẹ́ náà ọlọ́run máa jò ó dàrú láéláé. à ń tẹ̀síwájú lónìí níbi tí a bá tẹ̀síwájú wa ní àná lórí tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́run ìtọ́lọ́run bá fi ń ta èmi àti yín jí ní ìta fi gbọ́dọ̀ rántí ta wá ṣe ń bi ta wà yìí táàfin ní padà wá jẹ́ni tó wá délé ayé gbàgbé ọ̀run ẹlẹ́mi ṣe máa ń jẹni tó máa dé àjò tó máa gbàgbé ilé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti gbàgbé bóun ṣe filé sí ó ti gbàgbé bóun ṣe ń padà sílé a wá padà wá dé àjò tán á gbàgbé ilé pátápátá àjò náà níbi tá a náà wà yìí ká gbìyànjú ká má gbàgbé ibi tá a ṣe ń lọ ilé ẹ̀ náà ní ta bá wa sọ lánàá àwọn tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run náà lónìí والله سورة فاطر الله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور àkàwé ńlá lọ́lọ́wọ́n bá tún fẹ́ ṣe fún wa láàyè tá a dé yìí ọlọ́wọ́n fẹ́ ṣàlàyé bóun ṣe ń ṣe gbé ǹdí àwọn ẹ̀dá ó wá fi nínú tá a lè máa wò láyé tá a lè fi ṣe àkàwé bóun ọlọ́wọ́n bá ṣe ń ṣe gbé ǹdí wa ó fi ń ṣe eléyìí ó fi ń fi hàn wá ká lè ti bi àwọn nǹkan yìí náà mọ́ ọ irú ètò irú àyàkalẹ̀ irú àwọn nǹkan ìtàn Ọlọ́run bá lè ṣe lórí àwọn ẹ̀dá rẹ̀ nígbà tó bá fẹ́ ṣe gbéǹde wa. Wallahu alladhi arsala riyaha fatuthiru sahaban fasuqnahu. ọlọ́run ọlọ́run bá lòun rán atẹ́gùn òun á ṣègbéǹde atẹ́gùn pé kátẹ́gùn bẹ̀rẹ̀ sí fẹ́ fàjùsírò sàhábà. atẹ́kùn tó wá bẹ̀rẹ̀ sí fẹ́ tó ń gba lóra wọn tó ń gba ilé ìsọ̀hún tó ń gbá tọ̀hún sí bí. fàjùsírò sàhábà. ẹ̀ṣú òjò wa tara rẹ̀ wá ṣú òjò wa ṣú. ojú sọ́mọ̀ wa ṣú. àwọn náà máa wá rí. báyìí tẹ̀yìn. a máa wá rí pé ah, òjò ti ṣú o àmọ́ ìtọ́lọ́ ọba ìfẹ́ ṣe oṣù fẹ́ rọ ni àbókan fi hàn wá wò Allahu Akbar. ila baladin mayyitin. ọlọ́ni tó jóná ọba wá rọ̀ fọ̀sùnkìnnáhù ila baladin òun á wá fi òjò tó rọ̀ yìí wọ́n wá ní kí ó wá lọ da omi sí àwọn ààyè àwọn orí ilẹ̀ tó ti dòkú àwọn ilẹ̀ tó ti dẹ̀gbẹ́ àwọn ilẹ̀ tí ara wọn ti kan tí wọ́n ti rómi ti pẹ́. ọ̀sùnkùn náà wí ilà àbàládì ti fa ayé iná bí àrùbọ̀ bá dàmà ó ti hà kàdá nìkanu ṣó. àwọn bá nígbà tí òjò yìí bá wá lọ tó rọ̀ sílẹ̀. fa ayé iná bihi al-ardh. Wọ́n fi yẹ ilẹ̀ tó ti kú, ilẹ̀ tó ti dẹ̀gbẹ́, ilẹ̀ sára rẹ̀ ti sára ti kán tí ò rómi. Kadhalika ni. ti wá rọ̀ sí, gbogbo tó wà nínú ilẹ̀ á bẹ̀rẹ̀ sí tú jáde. Gbúre á jáde, ewédú á jáde, àwọn oríṣiríṣi ewébẹ̀ á àwọn koríko lóríṣiríṣi wọ́n ti gbé àwọn náà tún wá rúwé padà. Gbogbo oríṣiríṣi nǹkan awa tutu gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ọlọ́run ní bó ń ṣe ń o kàzáàlìkà nùṣù ọlọ́run ní mo ṣe ń ṣe gbéǹde náà rèé tí n bá fẹ́ ṣe gbéǹde ẹ̀dá bí mo ṣe máa ń ṣe náà tẹ́ ẹ ti máa wà láàyè ńgbà kan ńgbà tó bá yá ẹ dòkú lẹ́yìn ìjókòó èmi àti ètò tún lẹ́yìn ẹ náà ni kó wàá ìwọ náà tó ń jẹ ayé tó rò pò ní kúnjẹ kan ìwọ náà tó ń lo ayé tó rò pò ní lọ́njẹ kan. Ah. Allah yuhyi al-arda ba'da mawtiha. قد بينا لكم الآيات لعلكم تعقلون ọlọ́run bá ń ṣàlàyé fún èmi àti ẹ ìrìnlẹ̀mú ọlọ́run ní ká lọ mọ ọ̀rọ̀ tá ń lẹ̀mí tá ń ṣẹ̀mí láyé lọ́wọ́lọ́wọ́ báyìí Allah yuhyil arda ba'da mawtiha ọlọ́run ní ká jẹ́ kó yé wa pé òun ọlọ́run bá lòun máa ń yẹ ilẹ̀ lẹ́yìn ìgbà tílẹ̀ ti dòkú olùwọ́ máa ń jẹ́ kí ilẹ̀ tí ẹ pé ní rásù kò táwà ní díásìsìn téèyàn bá ti nǹkan bọ́ inú ẹ̀kọ́ náà máa jóná ni tó bá rásù kò gbà tó jò dé téèyàn bá ti nǹkan bọ́ inú ẹ̀ báyìí kó tó wọlẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí sọjí padà ọlọ́run náà lòun máa ń jẹ́ kílẹ̀ kún gbà kan òun á tún jẹ́ kó fíjì gbà kan wọ́n náà tilẹ̀ tí wà sínú síbẹ̀ ronú ọ̀rọ̀ ara yìí tiẹ̀ náà. bayyana lakum al-ayati la'allakum ta'qilun. ọlọ́run bá ní bóun ṣe ń ṣàlàyé àwọn àmì ọlọ́run fún wa rèé bóun ṣe ń ṣàlàyé ìṣẹ̀mí ìgbésí ayé wa fún wa rèé. ìfàtàkì fúru nàbìláhi wà kúntùm wà mú wá tán fà ṣàyà kan. um ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ọ̀rọ̀ ńlá rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tó dẹ́ ìmí àti ẹ ọlọ́run bá ní kaifa takfuruna billahi. kaifa takfuruna billahi. ọlọ́run ní kí ló dé tó tó ń ṣàìmoore sọ́lọ́run kí ló ṣe é tó jìnnà tó yìí kí ló dé tẹ̀ ò yí padà níbi ìwà bàjẹ́ kó padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹ kí ló tó ń ṣe àìmọ̀re sọ́lọ́ kí ló tó pọ́lọ́ ọba ẹ ti tó ń fi tó dá kí ló tí ò mọ̀ pọ́lọ́ ló ní àti tó ní. ọlọ́run ní ìwọ́ta dẹ̀ ń pè pé kó gbọ́rọ̀ kó yí padà yìí. ọlọ́run ní òkú ní nígbà kan ẹ̀jẹ̀ nǹkan kan. òkú mà ní gbogbo àgbà kan àjẹ́ nǹkan kan àbá ti gbàgbé ìgbà tá àti ìjẹ́ nǹkan kan ní tí ò sí tó fẹ́ pè wá bọ́lọ̀ ṣe sọ fún ní alkùránì pé halitta alali insani ṣíyínú mina dahar mina dahar lamiya tún ṣe àmàzìkúrọ̀ ọlọ́ nígbà kan náà máa fi wà tí ò sí ń táyé fẹ́ pè wá mm-hmm kò sí tó fẹ́ pè wá ń gbà kan gbà tó yá látún doyún lọ́tún pè wá lóyún. ìrìbọ̀ tẹ́gìbòrò nàbì láàyè. nígbà tá a kúrò lóyún la tún wá padà wá di ọmọ kókó. ìnú mìíràn dáre èyí àti ẹ̀ máa ní ìgbà kan nínú ayé bá ṣe rí bàrè. lámìyà ṣe amáàdì kú rọ. nǹkan kan gbà kan ara tí wá ń jẹ́ nǹkan lónìí. lámìyà ṣe amáàdì kú kò sí tó wá lánàá tí wá ń rí wa pè ní nǹkan lónìí. kẹ́yìn fàtẹ́kù wá yẹ ká rántí ọba tó ní wá.

oroji wọn orẹ́tì wọn orẹ́sẹ̀ wọn orí bí wọ́n ṣe rí bèmí àti ẹ̀nà ṣe rí ń gbà kan rè ọrịa ẹnu wọn yín ṣe ń sú jáde orí wọn ṣe rí orí gbogbo oríkèéríkè ara wọn orí bọ́ ṣe ráti wọn forúkún bó orí gbogbo aṣọ ṣe pọ́mọ́ ọlọ́run orí bọ́ ṣe yàgbẹ́ sára bọ́ ṣe bì sára báwọn náà ṣe kan bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀mi àti ẹ̀ náà ṣe rí kan àwọn kan. ọlọ́run bá ní kí ló wá ṣe gbogbo àwọn eléyìí tó ti rí gbogbo eléyìí tó ọlọ́run wá tó ń jẹ́ kó máa lò ṣẹ̀mí láyé kí wọ́n náà wá jẹ́ èèyàn ìwọ́n náà wá jẹ́ tó ń pè ẹ́ lónìí wá ń bọ̀ wá ń kí ẹ káàbọ̀ ó wá àwọn ẹbí wá ń dì mọ́ ẹ àwọn ọmọ ń kí ẹ ó wá ilẹ̀kùn ìwọ́n náà wọlé òun jáde òun gun ọkọ̀ oríṣiríṣi ló ń dá òun wọṣọ tó ń wọrẹ nínú mìíràn ó ọlọ́run ló ṣe báyìí kí n ṣe nìkankan anábìwá muhammadu kọ́ ló ṣe bó ṣe rí ọlọ́run ni anábìwá ayinsa kọ́ ló ṣe bó ṣe rí ọlọ́run ni anábìwá musa kọ́ ló ṣe bó ṣe rí ọlọ́run ni ọlọ́run ní kéde tó wá ṣe tòun ọlọ́run ọba yẹn. mi dúnkọ mọ́ ọba tó fi dátúgbò náà ló tún ní kápá àti pa ìní àti ẹ̀ńjẹ́ kan. ọmọ ilẹ̀ yìí tó rí jà ó ni gbogbo á tún padà lọ sí ìṣọ̀dọ̀ ọlọ́run fẹ́ o ó kọ̀ o gbogbo yóò kó rí dánwò lórí ilẹ̀ ayé yìí òpin ẹ̀ náà ikú náà ni hmm. òpin ìrìn àjò ẹ̀dá láyé ikú náà ni ó ti kú ló máa gbẹ̀yìn wa. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير gbọ́rọ̀ tọ́lọ ń bí mi àti ẹsọ nínú alukùránì tó yẹ kó gbọ́n tó bá fẹ́ ṣe oríire tó bá ti ń gbà ọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ máa ṣe sí lára ni. awalam yaraw. kó máa wọnú ọkàn rẹ̀ kó máa wọnú oríkèéríkèé ara rẹ̀. awalam yaraw torí ẹ̀ ń tó mára balẹ̀ láyé tó mórí pé tó mú kéèyàn hùwà rí kéèyàn má ṣìwà hù láyé ọ̀rọ̀ ọlọ́run tó bá ti ṣiṣẹ́ lára ló máa ń sọ̀rọ̀ díbẹ̀ o. ọlọ́run bá níṣẹ́ wọ̀lẹ́m yá ayá bí kọlìkì hínà. kò dẹ̀ kálágara bó ṣe dá gbogbo àwọn nǹkan yìí kò ní lára kò tiẹ̀ fílì ẹ̀ kì í ṣe wàhálà tí yẹn ń ṣe báwa ṣe ń ṣe wàhálà láyé tá a mọ̀ pa a nǹkan báwa ṣe máa ṣe nǹkan tán tá máa níjẹ̀ lọ rìláàsì ah, ẹ lọ sinmi ò wàhálà ipò ẹ pẹ̀lẹ́ kò sẹ́nìkan ọlọ́run kì í rẹ ọlọ́run débi tó fi ń kì pẹ̀lẹ́ kò sẹ́nìkan tó ń kì pẹ̀lẹ́ torí kì í ṣọba tó ṣe wàhálà tó rẹ̀ ẹ́. ọlọ́run gbogbo nǹkan ẹ̀ rọrùn fún ọlọ́run púpọ̀. bíkọ́dìrì ṣé kò wá yé ni bọ́ba tó ṣe lè náà ó rọ ọlọ́run láti dẹ̀mí padà sókù lára kú tún jíwa dìde. ọkọ̀ wa sọ fún ẹ pé kò sí gbèǹde sáré sọ bẹ́ẹ̀ sílẹ̀ fún ẹ kókò sí pé. bàbá innahu ala kulli shay'in qadir. ìwọ́n tiẹ̀ wá gbà pé gbèǹde wà ṣùgbọ́n èròǹgbà tiẹ̀ ni pé ẹnìkan ló máa darí ọjọ́ ìdájọ́ náà ta lẹ́ni náà lẹ́yìn ọlọ́run ta ló tó dá lẹ́yìn ọlọ́run. lahu mulku samawati wal ah, ardi. ṣé kọlọ́wọ́ sí àwọn ètò táyé gan-an àwọn àgbàlagbà ní àtàrí àjànàkú wọ́n ní kì í ṣẹrù ọmọdé ọ̀rọ̀ ayé lásán nìyẹn ẹlòmí agbára rẹ̀ ò gbé àti ṣe gọ́vnà state ó kàn láre mọ́ ni ẹlòmí agbára torí pé kódà ṣáàmà local government lásán kárísán ẹlòmí ò gbé torí ẹlòmí agbára rẹ̀ ò gbéyàwó kan ó lọ ráwọ́ lé kejì opportunity ló ní láti fẹ́ yọ̀kan tó fẹ́ iná rọ́rá máa mú mi síbẹ̀ lákàyè ò gbé kejì kárísán ẹ̀ ò gbé ò lálàáfíà ẹ̀ ò lówó ẹ̀ ò lọ́gbọ́n ẹ̀ ò ní sùúrù ẹ̀ gbogbo tí wọ́n fi ń ṣe ò ní. Ah, ṣé wọ̀nyí ni wọ́n fẹ́ wá kọ̀túrò ní méjì mẹ́ta mẹ́rin ọlọ́run ọba kò pé lọ́rọ̀ yan kì í ṣe ti gbogbogbò fara balẹ̀ má rọ́ọ̀ṣì sínú tápá ìwòká má lárí mọ́ tó tó máa wọ̀ ẹ́ lọ́rùn eh, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọjọ́ ìgbéra lẹ́kẹ̀yà àmọ́ ẹnì kan sí tó ní kápá ọjọ́ náà ná lọ́hùn. lahu mulku samawati wal ardi يحيي ويميت وهو على كل شيء قدير. ọlọ́run ló ní àkóso sánmà tilẹ̀ ìkápá ayé àtọ̀run ọwọ́ òun ọlọ́run bá ló wà. yìí wá yomi. òun ọlọ́run bá lọ́ba tó ń máa ń jẹ́ ká ṣẹ̀mí òun náà ló tún máa ń pa wá. àlà kò lè ṣe nǹkan dé. olùwọ̀n ọlọ́run bá yẹn náà lọ́ba tápà ń ka gbogbo nǹkan látòkè délẹ̀ kókó kankan tápà ọlọ́run bá ò ká kí lápá ọlọ́run tí wọ́n ń sìn ká kí ló lè dá ṣe ah, kí ni tápá ọlọ́run ọba ẹ̀ ká béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti ti wá ló bá tápà rẹ̀ ká gbogbo nǹkan. ọba tá a rí òun náà lọ́ba tó ní gbogbo ní tá à ń pè ní yẹ yẹ àpọ́nlé agbára àkóso. lahul izzatu lil uzma ala al ardi kulliha. lórí gbogbo ilé ayé látòkè délẹ̀ kò sẹ́nì kankan tó tún tàṣẹ ibẹ̀ pa fọlọ́. àṣàrí kò hà tọrọ ra ń kábàkàlì bò. Ibùyọ́ ọ̀run ní ibùwọ́ ọ̀run ní ẹnìkan tó ní àkóso bẹ̀, ó náà lọ́lọ́run ọba. Ọlọ́run fẹ́ ká mọ eléyìí náà ló fi ń ṣàlàyé rẹ̀ fún wa, ká lè mọ̀ wípé aláwàṣẹ́ alọ́lẹ̀ ni wá, alóhùn ló ń ni Gbogbo wa bá ṣe wà ń tà wà nínú ẹ̀ tó lọ́dọ̀ Ọlọ́run, bí kéjì tá ń kádìí yẹ sí ẹ̀. Wallahu alladhi arsala ar-riyaha fatuthiru sahaban fasaqnahu ila baladin man الميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور aláfẹ́lẹ́ náà ṣe àkàrí ọ̀rọ̀ fún wa ní ọ. من كان يريد العزة فلله العزة جميعا. ọ̀rọ̀ mi tó rèé gbogbo wọn tó ń wá wa kú wa káàkiri láyé tó ń wá gbajúmọ̀ tó ń wówó tó ń wó kìkì tó ń wá gbára. tó fa tó fi wá ń tojú bọ oríṣiríṣi nǹkan káàkiri ń tojú bọ̀ káàkiri ó ń mìmì ó ń jẹjẹ kú jẹ oríṣiríṣi ẹgbẹ́ ló ṣe oríṣiríṣi awo ló ti wọ̀ á ní kí ló ń wá nítorí pé òun wó kìkì ni torí pé òun wówó ni òun wáyì ni àwọn tó máa ṣoògùn ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní òkìkí iná àfọ́ àgbà tí wọ́n ti kọjá lọ onítọ̀lọ́bùnà lè ìrìnlá ìlúfọ́ abàlẹ̀ àìlìmọ̀ àyẹ̀kúnnà ìlà lílà nígbà fi ń wá mọ́ àwọn ọmọ yìí pé torí tọ́lọ́ọ̀nà báyé ìwọ fẹ́ wá o fẹ́ lókìkí láyé tí wà lọ ń ṣògùn òkìkí mọ̀nkánà yóò rí o fẹ́ níyì láyé ìzàtà fàlélàhì lè ìzàtò jẹmí àá o tún lọ ń ṣe ògùn iyì ọtún ní tún máa ń ṣe á káyé lè máa yọ ní kọ́ máa gba tẹ́ni káyé lè máa gba tiẹ̀ àṣegbà yìí o tún lẹ́bùn torí ẹ̀ o tún lóríṣiríṣi inna lillahi wa inna ilaihi raji'un ìṣòro àwọn èèyàn pọ̀ ìwọ̀n mọ̀ pẹ́yìn tí wọ́n nílì láti jẹ́ kó yọ́nú tiẹ̀ kó mọ̀ ẹ́ kó rí ẹlẹ́ni tiẹ̀ ó bá ti rí ẹ tó ti yọ̀ǹda rẹ fọ́lọ́n pítọ̀ ọlọ́run èmi rèé o tiẹ̀ ni mò ń ṣe o àgbogbo ẹni tó kù láyé kékeré lọ̀rọ̀ tiwọn. náà lọ ń ṣoògùn fẹ́ràn sọ́kọ ìwà ẹni kò tún ṣe ìwọ́ ìwà ni ìwàlẹ́wà yorùbá náà sọ tí ìwà yẹn bá ti dá ìwọ fi tó kú lẹ̀ kódà kó rẹwà tó bó ṣe yẹ ìwà yẹn dẹ̀ máa dá lọ́rùn òun á máa fẹ́ràn ẹ̀ àwọn ẹbí ẹ̀ náà gba ìnílé wá gba ìládùúgbò wá gbogbo bí ṣùgbọ́n ẹnìkan ló mórí lọ́wọ́ àkọ́kọ́ fún jẹ àwọn bẹ́ẹ̀ ṣiṣẹ́ kúṣe kan àwọn ọmọ kan ẹ̀ náà wá dànù ní tiẹ̀ wọ́n kó tó wọlé kó tó jáde wàá ṣàmà dá lọ́rùn ni àwọn èèyàn wá wò pó dàpọ̀ ti fún nìkan jẹ ó wá dìgbẹ̀wìdá ó sọ́kọ́ dìgbẹ̀wìdá ní ẹ wá ń dùpò ti rí mú rárá gbogbo ènìyàn máa ń lẹ́yìn ọlọ́ni man kana yuridu al-'izza. yuridu al-'izzata falillahi al-'izzatu jami'a. gbogbo nǹkan tọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣe ló máa ń lẹ́yìn dáadáa gbogbo tó bá ti yàtọ̀ sí kì í lẹ́yìn rẹ̀. ilayhi yas'adu al-kalimu at-tayyibu wal-'amalu as-salihu yarfa'uhu. ọlọ́ni ẹnikẹ́ni man kana yuridu al-'izzata falillahi al-'izzatu jami'a. falillahi al-'izzatu jami'an. ọlọ́run gbogbo àwọn tó bá ń wáyì láyé tó ń fẹ́ rí àpọ́nlé tó ń fẹ́ rí ọlá tó ń fẹ́ rí ọlà tó fẹ́ di ẹni gíga tó fẹ́ di ẹni ẹ̀jẹ̀ tó fẹ́ di ẹni ọ̀wọ̀ láyé ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run kó wá sí o kò sẹ́ni tí ò fẹ́ máa wulẹ̀ máa rọra kò sẹ́ni tí ò fẹ́ oníkálukú ààrẹ ẹ̀dá láyé gbogbo àná la fẹ́ yìí la fàpọ́nlé ọlọ́run tó bá wá ń fẹ́ iyì táyé

الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. àwọn tá a sọ̀rọ̀ fún ẹ ní ìsìn náà lọ́lọ́ ń tàṣírí wọn nínú àlùkùránì yìí. الذين يتخذون الكافرين أولياء ọlọ́wọ́ ní ẹ̀yin mùsùlùmí kan àwọn mùsùlùmí kan náà ṣe rú ẹ̀ lánàá tẹ́ náà ṣe lónìí tẹ́ ra wọlé yẹ lè bá dáadáa bọ́ bẹ́ o. الكافرين أولياء من دون المؤمنين. ọlọ́wọ́ ní àwọn tí wọ́n lọ mú àwọn ọ̀tá òun ọlọ́wọ́n bá ní ọ̀rẹ́ láàyò wọn lálàbáṣepọ̀ wọn ọlọ́múlẹ̀ pẹ̀lú wọn. min duni lil mu'minin. wọ́n bẹ̀rẹ̀ sí fínárú àwọn ọmọ ya mùsùlùmí ọlọ́wọ́ ní kí ni wọ́n wá tí wọ́n fi lọ ṣe léyìí. àyàbítẹ̀ gbóná ìdáhùnmùlẹ̀ ìzà. ọlọ́wọ́ ní ṣé yìí lẹ́ ń fẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn. sápọ́lé lẹ́ ń fẹ́. ìdáhùnmùlẹ̀ ìzà. ṣé pòkan lẹ́ ń fẹ́ lọ́dọ̀ tẹ́ fi lọ torí ba bí bàbá tó padà sínú sọ́dọ̀tún mọ̀nàfikún náà ẹ̀ tó rí ibi tọ́lá tó ti ń sọ̀rọ̀ àwọn mọ̀nàfikín bẹ̀ تيموتون ليري بيتا باتي باراز مدينة لأن يرجعنا للمدينة لا يخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون آه منافقين أنا أندي كوكوما نبي أتنا صحابة صلى الله عليه وسلم ورد العنم wọ́n wá ń sọ lẹ́nu ọlọ́run jọ́nà. jọ́nà ilal Madina. wọ́n ní sáwá ti padà dé ìlú ń ta máa ṣe báyìí nísìnyí. ìkúrì jọ́nà al-a'azzu minhal adhall. wọ́n ní ṣe rí àwọn tá a jẹ́ máa yọra sọ́tọ̀ ní máa bá àwọn pàrùpàrù yẹn ṣe sábà ni wọ́n rò wípé àwọn ń pè ní ẹni tí ò ń ṣàbíyì o. ìkúrì jọ́nà al-a'azzu minhal adhall. àwọn sábà náà rí ní ìrìn bí ìgbà táwọn kì í ṣe ẹni yìí ń jọ́nà tó fi ń ríra wọn ní ìrìn ẹni yìí àwọn ah, mùnáfìkì yìí o. la yukhrijanna al-a'azzu hali azal. ṣebí èrò kèrò tó àlẹ́ mi tẹ́lu mí náà lónìí eré tó fi ń pa ọ̀sán àbá ní dẹ̀dẹ̀ rẹ̀ ó rè pọ̀ ọgọ̀ tó rán gbà fọlọ́ àtòjíṣẹ́. láyé ó kúrò ìjànà àìsùnmí ní hali azal. ìwọ ló máa kọ́kọ́ wíwí kú yìí ìwọ náà náà bàbá ńlá rẹ̀ kan tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ lánàá wọn ló ń sọ̀rọ̀ wọ̀nyí. wàlẹ̀ àìsàtì wàlẹ̀ rasulihi wàlẹ̀ mímí. ìwọ náà dẹ̀ rí pé gbogbo rà ọ̀rọ̀ tí ò tó ń sọ sáwọn sọ̀rọ̀ àbá tó ń sọ sáwọn náà bíi olópadà fàtọ́ lọ́n fi ń fi ẹ̀ṣẹ̀ sí tó fi ń fi pátíwá ṣe tó ń sọ gbogbo ẹ̀ tí ò jọra wọn táwọn èèyàn ń gbọ́rọ̀ lẹ́nu tí ẹgbẹ́ ẹni tí kì ṣe mùsùlùmí gan mọ̀ pé ah, ọ̀rọ̀ yóò wọlé. ìwọ̀n náà ló bọ́ sí fásiwá kọ́ máa kí irun àzúbà gbà tí wọ́n bá tó jí kọ́ sùn bó ṣe wọ́n falafala. ìwọ̀n kan yìí náà ni ìwọ̀n kan náà yìí náà ni ní Hmm. òun náà ni ẹ̀kọ́ ta kọ́ lára ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tá a bá ti bá rùkú tí màmú bá ti dé láti rùkú báyìí rọ́kà yẹn ti bọ́ àbìgbà tí wọ́n gbé fatiwa tuntun dé. Gbogbo tó fà náà ni pé irú ìsọkúsọ táwọn ẹni tàná sọ sáwọn ẹni eré tàná. Tí wọ́n ẹni tó wá ti ń sọ rẹ̀ náà lónìí, ìyá ara rẹ̀ á kúrò lẹ́sẹ̀kẹsẹ̀. Ah, ó ń sọ lẹ́nu wọ́n pé àwọn fẹ́ yọ àwọn abiyì kúrò láàárín àwọn pàrùpárù. Alilahi kò yé wọn ní pọ́lọ̀ ńlọba tó níyì lọ́dọ̀ kò yé wọn ní pòṣìṣẹ́ rẹ̀ ló níyì kò yé wọn bá àlùbàbò òdodo ni wọ́n ní àwọn ẹ̀dá bíi láwùjọ. ọlọ́run ṣùgbọ́n àwọn mùnáfíkì mọ̀ mọ̀ kò yé wọn ní àìmọ̀ kọ́ ń tà wọn láàmú. Eh, ọlọ́run ìrà ànábì má jẹ́ kọ́rọ̀ wọn báyìí yahzunka qawluhum. táwọn èèyàn kan wá ń downgrade ẹ̀ tó ń fojú wù ẹ̀ ń wò kúwò tó ń soríṣiríṣi ọ̀rọ̀ sí ẹ. yahzunka qawluhum. tí wọ́n ń wù ẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ò relevant. la yahzunka qawluhum. ẹ ọlọ́run náà alábì má jẹ́ kọ́rọ̀ ọbẹ̀ nínú jẹ́ ìwà àfọ àyìn náà má jẹ́ kọ́rọ̀ ọbẹ̀ nínú jẹ́. ìrẹ broda má jẹ́ kọ́rọ̀ ọbẹ̀ nínú jẹ́ ọ̀rẹ́ sísá má jẹ́ kọ́rọ̀ ara bí ibẹ̀ nínú jẹ́. kí ló dé tọ́lọ́ fi ní ká fọkàn balẹ̀. innal izzata lillahi jami'a. ó pa àwọn àjẹkújẹ tí wọ́n ń jẹ káàkiri ló ń lójú gbogbo àwọn owó tí wọ́n ń gbà káàkiri lọ́dọ̀ àwọn yẹn ló ń lójú gbogbo àwọn jòkújòkújòkújòkújòkú àwọn ní bídíà yìí tí wọ́n kóra wọn káàkiri ríyẹríyẹríyẹ yìí kí ni kún ọ lójú púpọ̀ ṣe hàn lówà sí. a máa fojú àwa tá a bá wọn jẹjẹ kújẹ tá a bá wọn jẹ fìdáwò tá a bá wọn jẹ kí a máa rí wa bí ìbàjẹ́ pàwọ̀ bìlọ́ǹgì àwọn jẹ̀míà. dájúdájú tá à ń pè ní yìí tá à ń pè lẹ́yẹ tá ń pè lápọ́nlé ọlọ́run ní. jẹ̀míà ni huwa sami'ul alim. ọlọ́run wá ń jẹ́ àwọn ipò ọlọ́run ọba lọ́ba tó ń gbọ́ tó ń dẹ̀ mọ gbogbo o. bákan náà àyà tá à ń يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه ọlọ́run ni gbogbo ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ dá ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó rẹwà ọ̀rọ̀ tó ṣàǹfààní. èyí يسعد الكلم الطيب. gbogbo àwọn àfikàrù wa tá à ń ṣe gbogbo àwọn oríṣiríṣi tẹ̀síláàtì tá à ń ṣe gbogbo ẹ̀ ń dọ́dọ̀ wọn ọlọ́run ọba gbogbo ẹ̀ ń dọ́dọ̀ wọn ọlọ́run àṣepamọ́ ni kì í ṣàṣedànù. والعمل الصالح يرفعه bákan náà àwọn iṣẹ́ rí wa tá ń ṣe gbogbo dáadáa tí wọ́n náà ń ṣe máa ṣe lọ máa ṣe o ìrìnmọ́lò fọ́sẹ̀yàrọ̀ lọ́hù àmọ́ ìlàkùnbọ̀rọ̀ sóòlù kóníkàlùkú máa ṣe. Wal amalu salihu yarfa'uhu. Ọlọ́run bá ní gbogbo ẹ̀ náà ló ń gúnkè wá sọ́dọ̀ ọlọ́run. Alladhina yamkuruna sayyi'ati lahum 'adhabun shadidun wa makru ulaika huwa yabur. Ọlọ́run wá jẹ́ ká mọ̀ wípé nígbà míì. Walladhina yamkuruna sayyi'ati. Àwọn ẹlòmíì máa hùwà bàjẹ́, a máa wá dàbí ìgbà tí ẹ ah,

nítọ́kọ́ wá fílẹ̀ àgbà átúnkì kìtẹ́ǹkì ìsà ó adé orí mi ó dẹ̀ ń dábí ọgbọ́n táwọn ṣe ṣìná ó ń lọ́wọ́ àdì ó tún fẹ̀ ilẹ̀ fáwọn èèyàn kan. àhọ́mọ́ àdáàbọ̀ ìṣẹ́ dí. ìwọ máa wo tẹ́lẹ̀ yẹn máa wọ aago aláàgó ṣiṣẹ́ o. ọmọ kíró ńlá ìka ló àyàbò. ìwọ náà tí wọn náà ajá kan ni gbà fọlọ́ lórí ìyàwó tí wọn náà ní bó ṣe ń dẹ̀ torí pé ògbà tó ń sin lọ́hùn láyé tó múra sẹ́sìn. àbìdí iná kún lè sí iná ni wọ́n nẹ̀sán tí wọ́n tí gba iná àti ẹlẹ́sàn àṣekànú kọ́. bi ase kọ́dà lèmi ń wò wá bí a ṣe ń gbà rẹ̀ bí ìgbà tá a fi fi panú àwọn àti ẹjọ́ sí àmọ́. ìwà ti jẹ wọn náà gbọ́nà kó yí padà kó múra sí dáadáa à ń pàdé lọ́la pẹ̀lú ògùn ọlọ́ asalaamu alaykum wa rahmatulah. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون من أمركم لوعدا، فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpò ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn àwọn olùbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six facebook page wa ní dáwàtò lè hàkì lẹ́nà abẹ́òkúta.